ẹwọ àkùránì kíkà àtàwọn ń kà ẹwọ etí ẹnu ní o ti parí lóṣù rọmọdọ́n ó sẹ pé tí o bá sí rọmọdọ́n ẹnu kan yín náà ni o ẹnìkan yín náà tó ka mẹ́ta mẹ́rin márùn mẹ́fà mẹ́wàá ní rọmọdọ́n tipátipá ni ó fi ka ẹ̀sùn kan nínú ìgbà tó sí rọmọdọ́n wàá bèrè àwọn kẹta sọ yìí tó máa ń tọ́ka sí nǹkan kan tó tọ́ka sí nígbà àdìmọ́ yẹ̀zídú wọ̀yà ó tọ́ka sí pé ìgbàgbọ́ a máa lékún a sì máa lékún àbí ọlọ́run ọba bánẹ́bí ṣe ní ká máa bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí wá tọ́lọ́kùn bá wa sí ní ọ̀tún ọ̀tún gbogbo gbà Allahumma jaddid al-imana fi qulubina Allahumma jaddid al-imana fi qulubina Allahumma jaddid al-imana fi qulubina lẹ́yìn tá a fi lé ìdúpẹ́ fún ọlọ́run ọba wípé ó fún wa ní àǹfààní ká lè wà láwùjọ tó pé ìmánì wa tó ti máa lékún atọ́rọ̀ kẹ́ ìgẹ̀ fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam anábì dísáàbù ká máa bẹ̀rẹ̀ ọba fún lọ́sàn-án lóru ká máa sàbátò fún nítorí pé oore ọlọ́run bá fi ànábì ṣe fún wa jẹ̀mí mùsùlùmí ìṣòro kékeré ọlọ́run bá lo ànábì fún ọlọ́run bá lò àrùn sọ̀lọ́rọ̀ sọ́lọ́m fún wa láti júwe àlùjẹ́nà fún wa iṣẹ́ tá a fi wà àlùjẹ́nà ó ṣàlàyé ẹ̀ yékéyéké èyí tó lè sọ̀rọ̀ dán máa ná ànábì kìlọ̀ rẹ̀ fún wa fínífíní lẹ́yìn wàá kẹ̀dà háríra láàyè sí buhariha ìlànà ó ṣàlàyé ẹ̀sìn tẹ̀bi pé ìgbà tó fi papòdà tó fi wálẹ̀ ó fi wálẹ̀ lórí aláàmà hajjati bẹ̀gbọ́ lórí ẹ̀sìn gbúgbá tí ò sí bojúbojú kẹ̀kẹ́ nínú ẹ̀sìn yẹn ọlọ́run àbíọ́ àlékún ìkẹ́ àlékún gẹ̀ àlékún àlùbáríkà pa sípò ànábì o sallallahu alaihi wasallam àwọn aráalé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni bá ń tọ́jú pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn eléyìí àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n jẹ́ onísábàbí mọ́sálásí yìí ní ọkọ akùnrin wọn ní obìnrin wọn àwọn alájí wa àti àwọn alájà wa àgbègbè ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àwọn àti gbogbo mùsùlùmí pátá tí wọ́n ti padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá gba àbọ̀ wọn ọlọ́run bá wa ṣe wọ́n ní ọmọ àlùjẹ́nà má ṣe wọ́n ní ọmọ ẹ̀nà àwọn ẹ̀san tí wọ́n tẹ̀ mọ́ tí wọ́n fi gbélé ọlọ́run kalẹ̀ ọlọ́run mọ́dún wọn ní ládàá rẹ̀ èyí tà ń ṣe yìí náà ọlọ́run tí ó jẹ́ sábà bí àforíjì àti kẹ́ fún wọn yọrọ àmọ́tíkà yá ọmọràmín iwájú tí wọ́n dojúkọ ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ọlọ́run bá mójútó ẹ̀yìn ẹ̀dẹ̀ wọn yọrọ àmọ́tíkà yá ọmọràmín lẹ́yìn náà àwọn tí ọlọ́run tó wá kó àkóso mọ́sálásí lé lọ tí máa fi àwọn afáwa ọ̀dílà tó ṣe Saeed Adimashao tí máa subhanahu wa ta'ala ọlọ́run bá jẹ́ kí wọ́n ní àṣeyọrí dáadáa ọlọ́run bá kó gba àwọn ìgbìyànjú náà ní ìjọsìn fún wọn ọlọ́run bá jẹ́ kó wúlò fún wa láyé ń bí àti ní ọ̀la àìkéyàmà gẹ́gẹ́ gbogbo àwọn alákòóso nípa ètò mọ́sálásí ní ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà látòrí muazin wa bàbá àbèjì wa àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá gbàdúrà gbogbo jẹmọ́ náà ní àpapọ̀ àbẹ̀rẹ̀ wọn bá àlékún orí ọkọ̀ bá ṣe fún wa wà inú ọgbà wa yìí ọgbà ìmọ́lẹ̀ ni ọgbà àrísìkí ni ọgbà àlùbáríkà ni ọlọ́wọ́n bá jẹ́ kó kálukú wọn ní tiwa ṣe o iṣẹ́ aláàdì tó ń kálukú gbé kalẹ̀ ń bẹ̀ tá ń ṣe ọlọ́wọ́n ní àlùbáríkà sí ọlọ́wọ́n jẹ́ kí àwọn àrísìkí tá a máa rí bẹ́ẹ̀ jẹ́ kó mọ́ wa lọ́wọ́ ọlọ́wọ́n jẹ́ ká rahmatika ya arhamar rahimin àwọn táwọn jẹ́ mùsùlùmí bẹ̀ pàápàá jùlọ ọlọ́kùn sí wa lẹ́nu iwájú ọlọ́kùn sí wa ní iman oṣù ramadan ni a wà nínú nǹkan tí a máa ń ramadan mú sí gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ onáà ni pé a fi máa ń lékún ìgbàgbọ́ wa tẹ́ ramadan ó wá lé wa kún ní ìmánì ṣùgbọ́n nínú àwọn ọ̀gá táwọn àfáà sọ fún wa pé máa jẹ́ kí gbàgbọ́ ẹ̀dá lékún tí mọ́lẹ̀ ẹ̀ fi máa dàgbà sókè sí òun náà ni má àrífà tó mọ̀nàpìlà sọ̀hàbà kéèyàn máa mọ díẹ̀díẹ̀ nípa àwọn aṣíwájú wa lójú ọ̀nà tá à ń tọ̀ yìí jẹ̀mọ́ gbogbo ẹni tí bá ń tọ̀ ìlànà kan òun kọ́ṣẹ́ ni o òun kàwé ni o òun kéwú ni o ó bùkátà sí àwọn sadat lójọ́ rẹ̀ ó bùkátà sí àwọn aṣíwájú tí wọ́n ti tọ́ ọ̀nà yẹn rí àwọn bàbá wa náà Yorùbá wọ́n ní ẹgbẹ́ tó bá lójú kò wọ́n ní kì wọ́n tún bẹ̀rẹ̀ wípé téèyàn bá ní bí téèyàn wò níwájú ó máa ń jẹ́ kó rọrùn fún yà á sì débi téèyàn lọ béèyàn bá ń sọ̀wọ́ ó bùkátà sí olówó kan tó ti ṣòwò tó ti ṣàṣeyọrí tí ó máa wò níwájú ó ṣe é ṣe tó lè láǹfààní àti súnmọ́ ó lè béèrè mara ó mọ̀ sọ ohun mọ̀gbọ́dọ̀ ọ̀nà amọ̀sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní ọdún kìíní kan báyìí báyìí báyìí báyìí òwò báyìí mo ṣe tó fi di rẹmi nígbà tó fi dọdún kìíní báyìí báyìí báyìí ó ṣe kí ni o tó gbéra pa ẹ̀ ẹ́ ní pé téèyàn bá gbọ́ nǹkan yẹn kí ló ṣẹlẹ̀ sí yẹn tẹ́sílẹ̀ yà ó ṣẹlẹ̀ ẹ̀mí yóò balẹ̀ ẹ̀ẹ́ tí pé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ìṣàlá àánà tó a ti gbé ẹ̀mí wájú ẹ̀ máa ṣẹlẹ̀ lábẹ́ ẹ̀kọ́ gbogbo ìlànà tí èèyàn bá tọ̀ èèyàn kò ká tàṣù kódà kọjá rí ẹ̀rí pé nínú kẹta àwọn bàbá wọn wò níjọ wọn wọn fẹ́ fi ọmọ sí ẹnu ẹ̀ lọ́sẹ̀ wọn wò rírí ṣe ọ̀gá ẹ̀ torí pé ẹni tó wà lẹ́nu iṣẹ́ tó ṣiṣẹ́ kan lọ́wọ́ tó dẹ̀ ń rí ń bẹ̀ tó ń bá fẹ́ kọ́ṣẹ́ mẹ́ ìtọ́mọ̀ ọkọ̀ mẹ́ yóò pọ̀ lápòjúwe télọ̀ rọ́bìnú títọ́lọ̀ bá rẹ́ ṣe ẹ́rì pé oríṣiríṣi stá ìgbàlódé yóò yẹ sí ẹ bá fọmọ sọ́dọ̀ rẹ̀ láti kọ́ṣẹ́ ọmọ yóò mọ onírẹ̀ẹ̀rẹ̀ ọ̀nà tí èmi ń gbà dára sásọ ṣùgbọ́n ẹgbẹ́ pé ìgbà ọdún nìkan ìmọ̀ gbàṣẹ́ ẹ́rì pé ọmọ tí wọ́n kọ́ṣẹ́ mẹ́ náà ìwọ̀n bá stáì ọdún náà ló ṣe kí ni o ìlú ọmọ àwọn onímọ̀ ní nǹkan yẹn bọ́lá ọba sílẹ̀ ayé nìyẹn ìlànà táwa ń tọ̀ jẹ́mọ́ ìlànà afẹ́wọ̀ àjẹ́nà àbí abẹ́wọ̀ àjẹ́nà náà lábẹ́wọ̀ tágẹ́tì wà náà tàbí ń dá oorun lójú tàbí pa ebi lẹ́nu tàbí ń lámùmọ́ra owó tó ti wá kàn níbi ẹ̀sìn wa àwọn táàmù wò níbi ẹ̀sìn yẹn tí òfin ní sú wa ṣe táà sì fi ní rò pé àti ṣetán táfi mọ̀ pé ah, àsọ́nà ṣẹ́gínlẹ̀ o àsọ́nà tún jì tí ó máa fà wá tẹ̀tẹ̀ lójú ọ̀nà tọ́lọ́run táfi rí àlùjẹ́nà wọ̀ àwọn náà ni àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé wọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n gbé rí ànábì wọ́n fojú rí ànábì wọ́n nígbàgbọ́ sí àmì sọ́lá àwọn sọ́lá ojú wọn wí náà gbogbo ọ̀rẹ́ tójú wá nífẹ̀ẹ́ wí láyé lónìí ojú wọn ti wí náà rẹ̀ ṣáájú wa wọ́n sì ṣe sùúrù wọ́n bá àwọn ìṣẹ̀lẹ̀ yẹn lò wọ́n sì parí ẹ̀ síbi rọ́bì ọmọ wa ayúhùn ọ̀rọ̀ wọ́n parí ẹ̀ síbi ìyọnu ọlọ́run àwọn ìyẹn ó ní àwòkọ́ṣe wa lójú ọ̀nà ẹ̀sẹ̀ yìí eléyìí tẹ́ká mọ̀ wípé ẹni mo ti sọ lákọ̀ọ́kọ́ pé ẹmọ́ tó bá lọ́jú pò ó gbogbo ìgbà tẹ́yẹ bá ń gbọ́ tẹ́yẹ bá ń kà nípa àwọn sọ̀hábà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi ẹ rí pé a àṣà àti ṣètò yóò sì máa tó tún lẹ̀ fún wa pé àṣà àṣojú ọ̀nà rẹ̀ àṣà àwọn kan ti kọ ojú ọ̀nà yìí tí wọ́n ṣoríire lóòótọ́ lòdòdò àwọn tá à sọ̀rọ̀ wọn yìí àwọn tá a pẹ̀lú sàbí àdínẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò sí bá a ṣẹlẹ́sẹ́ tó àlùbá wọn ṣùgbọ́n àfáàní òhìbò sọ́ọ̀lì rí náà wà lásùmí ni wọn láàlì àlànà لعلي أن أنال بهم سعادة لعلي أن أنال بهم سعادة وأكرهما تجارة المعاصي لمعصي ولو قالت ولو كنا سواء في البضاعة وأكرهما تجارة المعاصي ولو كنا سواء في البضاعة ولو كنا سواء في البضاعة عفوا أحب الصالحين ورسوله mo nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ mo nífẹ̀ẹ́ àwọn sọ̀hálà bó tiẹ̀ jẹ́ pé kì í sára wọn abára sàbí ni wọn ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ wọn làálẹ̀ àná àrẹ́lẹ́bí yìí sàárà tí n bá lè máa tọ ìlànà wọn ẹ jẹ́ kí n fi lápòjú wọn ẹni tó bá ń sin òwò dáadáa tó dẹ̀ ń lówó mẹ́ yóò mọ̀ tẹ̀mẹ́ pẹ̀lú máa ní tó máa bẹ̀rẹ̀ ìgbé ta ni mọ́dẹ̀lẹ̀ pé dáko Dangote sọ àmọ́ ṣé bẹ́ẹ̀ làbẹ́ kọ́ pé Dangote ni ó náà ń mọ̀ pé éjì tó ń wáyé òun lè mọ́ di Dangote o ṣùgbọ́n ẹni tó ń wò nìyẹn. láàlì àná ẹ̀sùn tó bá ti ń wo ẹni rere lọ́ọ̀kan pé àwọn tí kò ń tí mo fẹ́ jọ nìyẹn ìyẹn ní oṣù òyìnbó so àwọn sọ harvard wà nìyà rí àwọn ní dígí wa ta fi ń pè bí mẹ́nu ta fi ń dárun mọ́jú gbogbo tá à ń nínú ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ pé àwọn wo ni mọ́dẹ́lì nílànà tá ẹ̀kọ́ pé òṣèlú wa sọ nǹkan fún wa tá a fẹ́ ká kọ́kọ́ mú dání ó ń ṣọlọ́ ni wà inna ummatakum àádìí ṣe rí àdìmúmọ̀ yìí ẹ̀yin mùsùlùmí ẹ lọ mú dání o gbogbo dáadáa ìpẹ̀kún oore ọlọ́run ọba fi síbi àwọn generation àkọ́kọ́ rẹ̀ pé ẹ fẹ́ mọ̀ wípé ta làwòkọ́ sí èmi ọlọ́run fi àwòkọ́ṣe dáadáa ọlọ́run fi àṣepé iṣẹ́ ó fi síbi tàwọn sàábì àgbẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam ummat al-islam ẹ jẹ́ kí lè rìnlẹ̀ lọ́kàn wa bàbá kankan láwọn àwòkọ́ṣe o àfáà kankan láwọn àwòkọ́ṣe o ṣéwù kankan láwọn àwòkọ́ṣe o mùdírù kankan láwọn àwòkọ́ṣe o àwòkọ́ṣe wa àkọ́kọ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam olùtàlẹ́jàmá àwọn sàhábà ẹni tó bá ti fi àwọn sàábé sí àwòkọ́ṣe rẹ̀ ẹmọ́ rẹ̀ ti lójú òpó òdìsíní sáà nítorí pé bàbá kan mùdírù kan ṣéwù kan ìmáàmù kan gbogbo wọn lè ṣàṣìṣe torí wọn ò tí ì kú fìtínà ò tí ì fọkànbalẹ̀ lára wọn fìtínà lè gba ọ̀dọ̀ wọn sẹ́yọ ṣùgbọ́n àwọn sọ̀hábà wọ́n ti jáde láyé ẹ̀ oníṣẹ́ bíbí àwọn bàbá àwọn náà ti jáde láyé bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ sọ nípa àwọn sọ̀hábà ọ̀sọ̀ bẹ́ẹ̀ nípa bàbẹ́ ẹ̀ kẹ́kẹ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ nípa tàbí òun bàbá ńlá ẹ̀ kẹ́kẹ́ àwọn náà ní àwọn bàbá ńlá tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́ba gbàgbọ́ wọn àwọn mùsùlùmí ni wọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ pa àwọn bàbá ńlá tiwa òun ọlọ́run ọba ìyọ̀tí ìyọ́nú ọlọ́run ọlọ́run sọ bẹ́ẹ̀ pàmà bẹ́ẹ̀ jẹ́ ọ̀sán àwọn sọ̀rọ̀ ló jẹ́ pé àwòkọ́ṣe wa níbi ẹ̀sìn yìí àwọn sọ̀hábà tọ́bọ́ wá wo Ramadan àwọn fẹ́ wo àwọn sàábé pẹ̀lú ìwà tí Ramadan gbé wá bá wa àti ẹ̀kọ́ tí Ramadan ṣẹ́kù sí wa lára a fẹ́ wo àwọn àwòkọ́ṣe kan méjì mẹ́ta lára àwọn sọ̀hábà àwọn á ní mú àwọn sàbí ta ti lọ mọ̀ bí ẹni owó àwọn sọ̀hábà tẹ́lẹ̀pẹ́ àti mọ̀ wọ́n agbọ́gbàjúmọ̀ láàrin wa a lọ wo àwọn sàbí tó jẹ́ wípé ẹni pàtàkì ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ gbígbé o àmọ̀ wọ́n lọ́fọ̀pọ̀jọ́ ni jálò fèrèlè láàrin àwọn ìdàlọ́ ìlúkùmọ̀ ìjálò fèrèlè láàrin àwọn ìdàlọ́ ìlúkùmọ̀ àwọn èèyàn pàtàkì àwọn ẹni ńlá àwọn ẹni rere tí wọ́n nípò lọ́dọ̀ ọlọ́run tá pé nílé ayé bí àmọ́ wọn pamọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìpò náà ló wà àmú méjì mẹ́ta lásìkò bá ṣe bàbá tó nínú àwọn sọ̀hábà lẹ́gbàá fún ọ̀sán ẹ pàtàkì ìmọ̀ rọmọdọ́nù tá ń dà nínú iṣẹ́ tí rọmọdọ́nù wá ṣe fún wa òun náà ni tẹ́ bá rí pé ta bá ń gbààwẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní wa in shata maw'aqat falyaqul inni sa'imun inni sa'imun nínú nǹkan tí Ramadan ló wá kọ́ wa òun náà ni ìfaradà ìlàmójúkò Ànábì sallallahu alaihi wasallam ní tẹ́ bá ń gbààwẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ kan bá fẹ́ bú ọ ó ń bú ọ àbúfẹ́ bọ́ ọjà kí wọ́n ní kí wọ́n sọ pé ní sọ ìlú ní sọ ìlú ah irú mi ní máa jà ní èmi ń ṣe kí ni o èmi ń gbá rẹ̀ ajẹ́ Ramadan ó wá gbé ìwà kan sí wa lá nínú ìwà àwọn ẹni ọlọ́run òun náà ní àlàáfùwà àlàáfùwà ìmọ̀ lámòójúkúò ìmọ̀ lámòójúkúò kéèyàn máa ní àmójúkúò pàtàkì àwọn bá ń ròyìn àwọn mọ̀sílẹ̀ ọlọ́run bá ní àwọn tó jẹ́ pé ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ ọmọ àrùjẹ́nà Ọlọ́run kó sèmi àti ìgànnú wọn alladhina yunfiquna fi sarra wa darra wọ́n máa ń ná nígbà tí ara bá dẹ̀ wọ́n tá bá sòwò tá bá gé wọn nà fọlọ́ wa darra tí wọ́n bá tún sòwò tá bá fìdí rẹmi wọ́n tún nà fọlọ́ wàlkàdìmínà lọ́ìdọ̀ àwọn tí wọ́n máa ń gbé ìbínú mì wàlàáfínà àdìmọ̀s àwọn tí wọ́n máa ń mójú kú fáwọn èèyàn ọlọ́run ọ̀dọ̀s tí a dẹ́gbẹ̀mọ́ ìwọ̀n mẹ́ta tọ́nà ọba sọ nínú ayà yìí wọ́n fẹ́ fi ẹnìkan sí pé ah àbálágbájá nípa ká anásúdọ̀nà ọlọ́run wà níbi ká gbé ìbínú mìí kò sí bàbá kẹsẹ́ kò sí ṣéwù kan kò sí màámù kan kò sí mùdírù kan tá a lè fi ju àwọn sọ̀hábà bẹ́ẹ̀ náà níbi ká máa ní àlàáfù ká máa mójú kó fáwọn èèyàn kò sábùdọ̀ náà wọ̀ sára nínú ìgbésẹ̀ ọ̀dọ̀ àwọn akọ̀wà ní pé ọkọ̀ wa ní ká máa mójú kó fúra wa ẹnìkan bá gbọ́ àbúfẹ́ bọ́ ọjà àlìyẹ́kùnrin ní sọ ìmú ní sọ ìmú kó ní mo gbà rẹ̀ gbà rẹ̀ nínú àwọn sọ̀hábà tó lè jẹ́ àwọn kọ́sẹ̀ wa níbi àlàáfù níbi kéèyàn jẹ́ tí ó mọ lápòjúkú fáwọn èèyàn àwọn yóò mọ ṣẹ̀wá súnà ilé ayé nìyẹn ilé ayé ò ṣe é gbé àfi táwọn yóò ṣẹ̀wá nínú ṣíṣe táwọn yóò ṣẹ̀wá ó ń bẹ nínú rẹ̀ ìmí ń bẹ tó jẹ́ pé ìjọmọlúàbí wa làwọn mí ó ti bomi tó lè jẹ́ pé nǹkan yẹn yálà wọ́n fi parọ́ mọ́ wa àbí yálà wọ́n sì wá gbọ́yé gẹ́lẹ́ bí mùsùlùmí rọmọdọ́nù wa kọ́ wa ní àlàáfù ká máa mójú kú ò nínú sàábé tó jẹ́ àwòkọ́ṣe wa níbi eléyìí òun náà ni sàábé tá ń pè ní àbúrú dọ́mùdọ́m kí la kọ́kọ́ rẹ̀ àmì ìsìnkú ní àbúrú dẹ́mùdọ́m ìkẹsìrì bọ́ sọ̀hábà yìí nínú wa rẹ̀ òun ni ká máa lámójú kú fáwọn yìí ṣe ẹ̀mọ́ bó ń ṣe máa ń ṣe òun èédúró kéèyàn ó ṣẹ̀wọ̀n kó tó mójú kú fún kí ni máa ṣe ni pé àdébìwọ̀ sallallahu alaihi wasallam àdìbì sọ fáwọn sábà jọ kàí pé ẹ̀yin sọ̀hábà àdìtẹ̀lé ìbẹ̀rẹ̀ sọ́rọ̀ Abu Dawud àfi Musnad Imam Ahmad rahimahullah jẹ́bi ó sọ́lọ́ ní à ayé àjẹsà àdùkú máa ń yẹ kú na mithla Abi Damdam àdìbì ní ẹ̀yin sàbẹ́ sọ́lọ́rọ̀ ṣe gbogbo ibẹ̀ ṣe pọ̀ tó yìí kíló kíló kọ̀ fún yín gẹ tẹ́lẹ̀ dàbí Abu wọ́n ní n tó ṣẹlẹ̀ sí àbúdá múdà tó fi ká ṣe kí ni o ká dàbí rẹ̀ àrẹ́bìnrin kánà arákùnrin ìṣesí ẹ̀ ní pé tó bá ti fẹ́ jáde nínú rẹ̀ lójoojúmọ́ láràárọ̀ yóò wá gbójú sókè yóò ní ìwọ ọlọ́run Allahumma ìwọ ọlọ́run inni tasaddaqtu bi ardi ala man zalamani Allahumma inni tasaddaqtu bi ardi ala man ọlọ́run ṣọ́ọ̀bù mò ń lọ yóò mo ń lọ bí sẹ́rẹ̀ o mo fẹ́ lọ wọkọ̀ rí o mo fi ìjọmọlúàbí mi mo fi ṣe sàárà fún gbogbo ẹ̀ ń bá ṣàbòsí mi lónìí jẹba tó bá ti kú lẹ́sẹ̀ mo lè máa lọ o kẹ́dẹ̀kẹ́sẹ̀ sì tẹ̀mí mọ́lẹ̀ o mo lè máa lọ o kí ó mẹ́kìlá kẹ́gbówó mi lọ o mo lè máa lọ o kọ́lọ́kàdà kẹ́jà ń bá mi o ó yẹ kó mo ní ojú ìwé mo béèrè ọ̀nà ó lẹ́kọ́ lọ́nà ìjọ́ ọ̀nà gbẹ̀mí ìgbà tó gbowó tọ́pá o mo lè máa lọ o kẹ́nìkan sọ̀rọ̀ mi lẹ́yìn láì dá o Allahumma inni tasaddaqtu bi'irdi ala ma zalama ìwọ ọlọ́run mo fi ìjẹ́ ọmọlúàbí mi mo fi tọrẹ fún gbogbo ẹ bá gbòmí láti tó bá gbòmí sí lónìí ààbì ìgọ́yọ̀ tó láfù àwọn àfáà ní pínpín ìlàmójúkò nù ẹsẹ̀ tí mo ẹsẹ̀ ó wọ́n sọ pé táwọn ẹ̀ máa ń fowó ṣe sàárà a nù nǹkan sàárà ìgbà míì ìjọmọlúàbí èèyàn yẹ fún mọ́sẹ́kí ní sára ìtumọ̀ náà ni wípé ẹnìká sọ tí ọ̀dà ń parẹ́ ó sì sọ pé ọlọ́run pa tó bá gbé sépè ọlọ́run ọba èpè yẹn náà ó stamp ẹ̀ torí pé nínú dáwà tọ́lọ́run èyí dá padà ọlọ́run dáwà tó mọ̀ tòlóhùn èpè ẹni tí ah tí n bá sì ní gbẹ̀yìn sépè ká mọ̀ láwọn ojúgbó tí ẹ bá ti dépò kan àwọn yóò mẹsẹ̀ yẹn wọ́n fẹ́ wọ́n kọ́ àwọn yóò mẹsẹ̀ kéèyàn lámójúkù ló dáa jù ìṣẹ̀lẹ̀ kan bẹ tó ṣẹlẹ̀ bọ̀ tí mo gbogbo ẹ̀ ń lo àsìkò ẹnìkan parọ́ zìnà mẹ́nìkan ilé ayé tà ló dání láyà ọ̀sán àbíkọ́ wọ́n parọ́ zìnà mẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí dáadáa àṣìbò nǹkan dáadáa nìkan lọ àṣìbò gbàlùsákẹ́ lọ́lọ́ àhàdà ọlọ́rọ̀ abẹ́tílé ni ẹni tó lọ́rọ̀ gbọ́ ọ̀rọ̀ ti fọ́ká lẹ́nìkan tó ni gbogbo ara n'otu ime a. ọgbọ́n kankan àwọn ọgbọ́n kankan mẹ́rin wípé ẹ obìnrin ẹ pa àwọn òbí rẹ̀ ẹ pa wa náà ẹ̀ńtọ́rọ̀ ṣẹlẹ̀ sí àtàwọn bíi mélòó ká jókòó ká bí obìnrin lójú rẹ̀ nígbà wọn jókòó tọ́jú kojú wọ́n ní obìnrin tó sọ pọ́n ṣe sì náà pẹ̀lú òun kò lè sọ̀rọ̀ àwọn òbí ẹ̀sọ́ àwọn ti kọ́ lára jẹ́ nì àbùsí wo eléyìí o tí àwọn bá ní káwọn ó ṣépè fún ọmọbìnrin oníbọ́m̀bẹ̀ tó rábòsí àwọn tọ́ àwọn fún àyín lọ́lọ́ jẹ̀mọ́ ìgbẹ̀yìn rẹ̀ dá àwọn èèyàn wọn mọ oríṣiríṣi nǹkan lèyàn mọ rí òun ṣiṣẹ́ òṣìṣẹ́ tó gbéṣẹ́ fún ọ àbí ẹni kọ́sítọ́mà tó gbéṣẹ́ fún ọ kódà ó ti jẹ́ pé ìwọ tó ti ṣe kí ni o ti ṣe ìfaradà kan fún tí ò ní mọ̀ tó bá tún dé ó tún sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ọ tó ọ̀bá ní aláfúwù tó ọ̀bá lámùjúgbò ẹ̀ jàtùká o tẹ́ bá sì jàtùká sí ẹ̀wà jẹ́mi ìjọ́sìn máa sọ nípa ààrẹ àìdáa àlàáfù so sàábẹ̀ yàgò dàmdàm ọjà làánù àníbìrì ṣe sí ẹni pé tó wá ti di àárọ̀ kí ló sọ lónìí aláhùn máa ń tasọ̀ dákítò bí arúdí alàmọ̀tọ́là ọlọ́run ọba o gbogbo ẹ̀ ń bá bò mí sí lónìí kò foríjì wọn a jẹ́ wípé nínú nǹkan táwa náà ó mú nínú àwẹ̀ tó bọ́rọ̀ sẹ́kù sí wa la táwẹ̀ bá lọ tán àti ní ẹnìkan tó jẹ́ mọ́dẹ́lì wa náà wọn sàábẹ̀ tí máa mójú kúrò fáwọn èèyàn wọ̀lìyà fún wọ̀lìyà nínú òun lè mójúkò fún ìyàwó ẹlòmíì ń bẹ kò lè mójúkò fọ́kọ ẹlòmíì ń bẹ ó lè ọmọ òun ò lè mójúkò fún láyé aláfọ aláfọ kálámójúkò lára àkọjọ ramadan tí ó wá kọ́ wa ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ sàbí alákọ̀ọ́kọ́ mọdẹlì wa ẹlẹ́ẹ̀kejì kámasẹ ní gúmẹgúmẹ alẹrìn díẹ̀ òun ni sọhábà kẹta ń pè ní Umair ibn Hammam Umair ibn al-Hammam radiyallahu anhu tọ́ Ànábì sallallahu alaihi wasallam ó fi ẹni ṣe àwòkọ́ṣe ẹni tó jẹ́ pé ọlọ́run láìwẹ̀ ìwò tálùkọ́ ọmọbìnrin rẹ tọ́lọ́ ń bá ń pè ọ́ tí ò ní sọ pé mò ń ṣe tèmi lọ tí ẹ̀ ń àgbàlagbà náà Yorùbá ẹ̀yìn làákà ìgẹ́ wọ́n ní mò ń ṣe tòmí lọ ẹ̀parí ẹ̀ náà kì í sọ́pọ̀ sí bí tọ́lọ́nkọ́ o bí kiri jama ẹ máa fi àyàfi kó bí tọ́lọ́nkọ́ o tọ́lọ́n bá pé ọ kò sí mọ̀ọ́sẹ̀ tèmi lọ́wọ́ tọ́ tí tó ń ṣe lọ dàálẹ̀ lọ bá tọ́lọ́ sahaba Umayr radiyallahu ta'ala anhu warda arabi sallallahu alaihi wasallam báwọn yẹn sọ̀rọ̀ ndọ arabi ni kúmù dà èyí tó jẹ́ wípé ó fẹ́ gbo sánmà àtìlẹ̀ ṣe ẹ̀fọ́ tó ṣẹlẹ̀ ń jọ́nà dáhùn dáhùn bí pépè pé yẹn sallallahu alaihi wasallam àdébí pépè sí jihad òmẹ́rù wà fi yadihi tamarot òmẹ́rù sì mú dàbínú lọ ṣẹ́fẹ́ dàbínú tàbí mọ́ṣínú mẹ́rù mú dání ọfẹ́ jẹ́ subhana ọwọ́ agbẹ́tọ́ lọ́bí sọ pé ẹ̀yẹ́ yẹ kú mú ila jannati rabbikum arduha as-samawati wal ẹ̀yin èèyàn iṣẹ́ àrùtẹ́nà ló dé lẹ́yìn alábí kí wọn náà kí wọ́n pẹ̀ pé ayé ẹ̀mọ́ ẹ̀gbọ́n iṣẹ́ àrùtẹ́nà ló dé tó kú mẹ́ ó sì mú tọ́jẹ lọ kí ni Umar radiyallahu anhu nadara ilayha ó wo dàbí nù yàrá ẹ̀ wa qala ó ní làyìnà á nà hayẹ̀tù á Umar tí ń bá ní kí n sẹ̀m hatta akula tamarati àdí kí n fi jẹ dàbí nù yìí ah inna ala hayatun tawila àsìkò yẹn máa jágùn àlùjẹ́ náà dábàá bí n pé pè é sí ó ṣe kí ni o lè ti bọ́ jẹ́bẹ́ ẹ̀dùn ọ̀rẹ́ tàṣọ́wàrù ṣẹ́jú mélòó lọ́dọ̀ fi jẹ dàbínú yẹn ṣẹ́jú mélòó lọ́dọ̀ fi jẹ dàbínú yẹn ọwọ́ tó ń bá dúpọ̀ máa jẹ dàbínú yìí àsìkò yẹn dùn ìtọ́nà bí n pé pè é sí àlùjẹ́ náà wọ́n lè ti tì í à jẹ́bẹ́ ẹ̀já sọ́ra o àlùjẹ́ náà dáa fẹ́ wọ̀ àwọn kan fẹ́ wọ̀ wọ́n sì dọ̀sì ọwọ́ ń ṣiṣẹ́ òkúta ọfẹ́ bá sí àwọn ẹni jẹ́ ọlọ́run ìgbọ́dọ̀ àdúrà bá kọ́kọ́ ṣiṣẹ́ eré náà ìwọ náà fúnra rẹ̀ tó má pèpè àlìjẹ́nà má fi dọ́là ẹ̀kọ́ ti bínú iṣẹ́ àlìjẹ́nà ìtúbá iṣẹ́ eré tẹ́ má sọ pé iṣẹ́ àlìjẹ́nà rẹ̀ ó fi dọ́là ọ̀la yẹn o lè pẹ́ jù Umairu sọ pé tí mánu ń jẹ dàbínú yìí á ọjọ́ gùn kí ló ṣe fún mọ̀rọ̀ máa ó kàn mú dàbínú yẹn kàn sọnù ọ̀ntọ́lákọ̀ ìdàlìjẹ̀nà bó ṣe lọ darapọ̀ báwọn ọmọ ogun nìyẹn ó sì bá ogun yẹn lọ ó lọ màlìjẹ̀nà jẹ̀mọ́ ẹ̀kọ́ bí eléyìí wípé kò sí ọlọ́ni sáàbìkú ilá magfiratin min rabbikum wa jannatin àbí ẹ mọ́ competition ni àlìjẹ̀nà ẹ mọ́ sọ wípé ọlọ́run òróró àlè rárá competition ní àlìjẹ́ náà ọlọ́ni sáábì kú ẹsẹ̀ eré èje kẹ́nìkan bá ṣiṣẹ́ eré kan ìwọ náà sèmí kẹfìdọ̀ ríbo wà àlìjẹ́ náà wọ́n sọ pé ẹ máa ṣe lọ ọlọ́run òróró ọlọ́run ṣàánú àwa náà oníṣàánú rẹ o torí pé àwọn èèyàn tí wọ́n ń wà àánú ọlọ́run tí wọ́n nídìí ẹ̀ gẹ́gẹ́ wọ́n ti sípa ẹ̀yin àbálàgbà sọ pé ọmọ tó bá sípá ìyá rẹ̀ gbé ẹmbásí sí àlùjẹ́ndà ó ní àánú ọlọ́run ó kùn tí ó fi àlùjẹ́ndà jẹ́mọ́ sọ yé so àwọn àbálàgbà nílà àkáì wọ́n ní wọ́n kọ́ṣẹ́ ọ̀bá wọn kọ́ṣẹ́ wọ́n kàwé ọ̀bá wọn kàwé kí lẹ́tún wọ́n ṣe wọ́n kéwú ọ̀bá wọn kéwú kí lẹ́tún wọ́n ṣe wọ́n wá pa láàárù ó ṣe kí àwọn gbèrú ọ̀rùn kúrò gẹ́rẹ́ pé tó bá ti ṣiṣẹ́ àlùjẹ́ndà àwọn èèyàn ń kírun lóru àwọn èèyàn ń gbàwẹ̀ àwọn èèyàn ń ka kùránì àwọn èèyàn fọwọ́ lé àwẹ̀ lóúnjẹ àwọn èèyàn gbá mọ́sálásí àwọn èèyàn gbé blọ́ọ̀kù kan kalẹ̀ ẹyọ kan blọ́ọ̀kù ẹyọ kan èmi ò ní o ẹyọ kan tí mo nílẹ̀ ni wọ́n gbé kalẹ̀ fún ọlọ́run pé ọlọ́run mo fún ọ ilé rẹ tẹ́ fẹ́ kọ́ bí mo gbé blọ́ọ̀kù yẹn ilé wọn ta blọ́ọ̀kù kan ní ìsìn tó tó one thousand èèyàn blọ́ọ̀kù jẹ́ ìsìn àyẹ sọ̀rọ̀ ní ìsìn gbà pé èèyàn blọ́ọ̀kù ẹ fẹ́ polówó ọjà blọ́ọ̀kù ẹyọ kan kò tó one thousand jẹ́mọ̀ sáà rẹ́ tó tòsí tòsí débi pé agbára ló gbé one thousand naira ọlọ́run òsèré ọbẹ̀ alhamdulilah tí èèyàn wá ní mọ́sáàsì kan tí ẹ ń kọ́ àwọn èèyàn ń gbówó kalẹ̀ èmi ò lówó pọ̀ o ṣùgbọ́n mo ní one thousand ọwọ́ ara búlọ́ọ̀kù ọwọ́ àkókò wọn lọ́ ìmúrẹ́ tó ṣe bẹ́ẹ̀ búlọ́ọ̀kù ẹyọ márùn-ún lọ́ra kó lẹ́kọ̀ọ́ lọ́wọ́ pé ọlọ́run mọ́lúwá sì kó wá amọ́lúwá pọ̀ mikra ni kò mọ́kúra lọ́dọ̀ àgbà rẹ̀ mikra ni wọ́n lọ wá pípa sí ọ̀rá gbé wá blọ́ọ̀kù ọ̀yọ́ márùn-ún ń gba ládàá rẹ̀ dògùn ládàá rẹ̀ àgbàdá lè fi àmọ́ ọlọ́wọ́ sọ́lá ìbára sẹ́yìn ẹ̀rẹ́sì blọ́ọ̀kù márùn-ún jẹ́ mẹ́rin tó mọ́ fún látà kìrọ̀ nàmẹ̀ márùn-ún fi ṣe mọ́ fún ojú kéré sẹ́yìn rẹ̀ kẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá àwọn ọ̀dágbò àwọn arísà àwọn di mélòó jẹ́ di mélòó tó bá ti tó bá ti rẹ̀ yìí dàkẹ́ ni ẹ̀mí nígbà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ṣé a nífẹ̀ẹ́ ànàbí ìjọba ẹ bá bàbá lásàlátù bàbá mólúdì ẹ bá bí wọ́n pé ṣé wọ́n nífẹ̀ẹ́ ànàbí wọ́n nìyẹn a wà sọ wípé kúl in kuntum tuhibbuna Allah àti kẹ̀lẹ́ ọ̀hún rẹ̀ kúkú lọ sọ fún wọn àwọn ànàbí ẹ̀yà kùránù tẹ́ mọ́ sọ nífẹ̀ẹ́ Ọlọ́run lóòótọ́ kí wọ́n tẹ̀lé wa nábì sọ̀lá yọ̀bí bí kò lọ anábì ni ọlọ́run sọ pé òun ò nífẹ̀ẹ́ yín padà tẹ́ ẹ bá ṣe kí ni o tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ànábì ìfẹ́ ànábì ó ṣe é fẹnu sọjà mẹ́ ta nífẹ̀ẹ́ ànábì náà ọmọ àlùjẹ́ náà náà jẹ́mọ́ ò rọrùn ṣùgbọ́n pírátíkà rẹ̀ ò rọrùn nínú pírátíkà rẹ̀ kéèyàn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹnìkan bẹ̀ à ń pè ní Zaidu ibnu Dafana ẹ̀rí kò mọ́ láwọn sàábẹ́ tí wọn ò kọ́mọ̀ ìlú bẹ́ẹ̀ lò gẹ́bí mithal Zaid ibn Malik ibn Dafara radiyallahu anhu sọ̀hábà yìí wọ́n kò lẹ́rú nígbàtí wọ́n kò lẹ́rú ó sì rọ̀ wọ́n kò lẹ́rú wọ́n ó kùnrin jà pàtàkùn tó àwọn tó wọ́n tó nífẹ̀ẹ́ ànábì ní okùn pàwọ̀ sẹ́yìn ọ̀nà padà ọ̀pọ̀ wọ́n wá ní arákùnrin àti fẹ́ pọ̀ níbẹ̀ wọ́n ní àtúnṣepò Muhammad sọ àyẹ̀kùnà Muhammad sọ̀rọ̀ lọ́rọ̀ sẹ́lẹ̀ bàkàrẹ̀ sẹ́bì sí mo ṣe wà yìí wọ́n náà ń kú ìyàtọ̀ sí jẹ́ ààrẹ ẹ̀ àtọ̀jọ́ yìí ṣé kò tí ọlọ́run kò jẹ́ pé Muhammad gẹ́gẹ́ fúnra rẹ̀ ànábì kọjá kò ní ọ wà ní ipò tó wà yìí kí wọ́n sì fi ẹ̀rù tẹ́sí lójú kú ẹlòmí ń bẹ lóòótọ́ tó bá lóò nífẹ̀ẹ́ àrùn ìjọ sálà àwọn onífẹ̀ẹ́ sí nígbà tí ìgbé máa ń ṣe lọ́sọ̀rọ̀ lónà ànífẹ́ ọlọ́run bá dáa bẹ̀rẹ̀ lájẹ́ àhásìbà náà sàn yùtùrọ́kú ayé kúlù àmì ìnáwó láyé ìtànú ẹlòmí ń bẹ ọ̀bẹ̀ náà sùgbà yá àbùtọ̀ láàlá hàn ẹlòmí yóò náà nífẹ̀ẹ́ ọlọ́run bọ́ bó ṣe fọwọ́ mú rèé pé tó bá rọrùn à mọ́ṣálà ẹnìyàn àmùsùmí ni wá àmùsùmí ni wá tádàwọ̀ bá dé yọ sọ lẹ́pẹ̀ ọgbà ló ń ṣe lọ ó sì kù lọ. tẹ́lifí bá lóun nífẹ̀ẹ́ ànábì ìsọ̀lá ọ̀rọ̀ sálà tádàwọ̀ bá dé kọ́lọ́n bá tẹ́sì wọ́n ibẹ̀ ó yẹ ẹsẹ̀ súnà ànábì ẹsẹ̀ bá ànábì ṣe máa ń ṣe ẹ bá débi ìkó mọ́ ẹsẹ̀ bá ànábì ṣe máa ń ṣe láwọn ẹsẹ̀ yàwó ẹsẹ̀ bá ànábì ṣe máa ń ṣe tó kù bá kú fún yín ẹsẹ̀ bá ànábì ṣe máa ń ṣe ní gbogbo àlámọ̀rí yóò di wàhálà wọ́n sì láwọn nífẹ̀ẹ́ ànábì ó kó ìjọjọ́ tẹ́sì ọlọ́run tẹ́sì wa zaidi bin dakula ìgbà tí wọ́n mú wọ́n ní àtúnhípò ayé ẹ̀kú na muhammadan sallasala mẹkàánà tó wù ọ́ wọ́n wọ́n máa lọ ọ̀dọ̀ ọlọ́run náà wọ́n á bẹ̀rẹ̀ ọkùnrin àti bẹ́ẹ̀ ló wà pa àwọn sàábé mẹ́sẹ̀sẹ̀ ọ̀rọ̀ o ní kọ́ọ̀lá wọ̀lọ́ olùfọ́lọ́ múra máa wò híbò àánú ṣe àkàrà sọ̀rọ̀ láì sọ̀rọ̀ bá àrẹ̀wà sálẹ́m wà á nàbí ó ní ànàbí ànàbí mo fọ́lọ́ múra ìfẹ́ kẹ́gùn ẹ̀gùn lásán báyìí ẹ̀gùn lásán kó ti ẹ̀gùn ànàbí bèrè dà sí pé ẹ ọ̀dà máa bá lọ jẹ̀mọ́ táà náà lè dúró tán ẹlòmíì ní náà ẹ̀sìn nítorí ilé ayé ẹ̀sìn rẹ̀ kí ló kọ̀ rẹ̀ lọ́kàn lọ́kàn lè dákọ̀ lè ní kẹ́hìndì kí ló kọ mùsùlùmí gẹ́gẹ́ afáìjà máa bọ́rọ̀ lọ kẹ́hìndì tó ò ní súná ní àti kẹ́hìndì ló kọ̀ torí pé ò fẹ́ kí ẹlòmíì ó mọ̀ pé mùsùlùmí lòun pé ó fẹ́ gbàṣẹ ó sì lọ́kọ́ pẹ̀lú tó fẹ́ tó sì yí gẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí ló sì kò nílò kan kò sọ́bí rẹ̀ lẹ́nu ẹ̀mí ni Mr. Kúnlé yíò wà pé Mr. Kúnlé bí àwọn èsè mùsùlùmí torí ayé lójú ukú àwọn sàábé dúró wípé ànábì lànábì ìwà sọ́lọ́lọ́ àwọn so ẹ̀rá kùmọ̀ àwọn láfùmọ̀ jọ àwọn ilé bàbá òní láfùmọ̀ jọ kùtàkọ̀ sàábé wà nípa ìdúró dédé lójú ọ̀nà ọlọ́run bákan náà nínú ká máa páyà sí ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá sọ ẹgbẹ́ àrin yìí dáadáa ìlú mẹ́sọ̀ ẹlẹ́kẹrin àbí ká máa tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ kalẹ̀ ká máa rọ́ àrọ́ lọ́n bá rí ẹ ń bá fẹ́ sórí rẹ̀ ọlọ́run fún ìrìn ẹ̀sìn láà tó bá tí mo sọ ẹjẹ ẹgbẹ́ àrin yìí dáadáa tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ táwọn fà bá ń ṣe wá ẹni lọ́nà sọ àdébì ló sọ ẹ máa àzúrù pé ìlẹ̀ ń bá rí tẹ́jọba tí yóò súnpẹ̀ èmi náà bá wí o yóò jẹ́ kẹ́ ẹ lè máa súnra kì ọ̀dọ́ ọ̀gbẹ́ ọ̀pọ̀lọ́ ń bá wí ẹ̀wọ̀ àwọn tó ń sẹ́lọ̀ jù wá lọ́wà eré ibú súnmọ́ ní ẹ̀wọ̀ ìmọ̀ bí Yorùbá check ara rẹ̀ ṣe ṣe mi ọlọ́run bá wí báyìí tó bá máa ṣe bẹ́ẹ̀ ẹnìkan gbà pẹ̀lú sábìt ìbìnú kọ́ìs ìlàpẹ̀lú sábìt ìbìnú kọ́ìs ọlọ́run sọ́rọ̀ kalẹ̀ nínú kùránì pé yáyọ̀ nàìjíríà àmàlù látàrí fáwọn ọ̀sùwátákún fọ́kọ̀ sóòtì nàbí ẹ̀yìn tẹ́ gbọ́ lọ́n gbọ́ ẹmọ́ máa gbé ohun yín lékè ohun ànábì láti ọ tẹ́bá má nàbí sọ̀rọ̀ ẹmọ́ jẹ́ kó ohun yín bo ohun ànábì mọ́lẹ̀ sọ́láàsì ọ̀nà tó jẹ́ lọ́wọ́ mi kọ́ ẹ̀sùn mọ́ ìdájọ́ má nàbí kàjá ní bá àǹtàbàtọ̀ àmẹ́lẹ́kùn wọ́n tún láti ṣọ́ ọlọ́run tẹ́ ẹ bá lọ ń dẹ́gbẹ́ má nàbí sọ́làṣà àbí ẹ bá lọ ń gbé ohun yín tóhun yín lọ borí ohun ànábì mọ́lẹ̀ gbogbo sẹ́tẹ̀ fàárọ̀ ọ̀sá lẹ́sẹ̀ yóò bà jù wọ́n tún láti ṣọ̀rọ̀ ẹ̀sẹ̀ mà ayà kúrò àní tí mo ka o sátọ̀ lòjọ́ àti ẹgbà tí mo sọ níbẹ̀ ọlọ́ ní ẹ̀gbọ́dọ̀ máa gbé oyin sókè kóhun yóò wá borí òun àjẹ́bì lálẹ́ sẹ́yìn bẹ́ẹ̀ èmi àti agbó ayà àárún síra wa àbárún síra ìwọ náà ó sì lè kàwọ́ náà tá máa ń kà díìsì àwọn afá ló débẹ̀ àdàgbé òsì láyé mọ́ but ọ̀rọ̀ rẹ̀ mẹ́láyé kí lọ́rọ̀ rẹ̀ àdìs wọ́n wá kà díìsì bá oní ìmọ̀ mẹ́ta ní twenty ó ti kónú ayá tí a bá fi lè ka àdísì sọ níwò fún ọ nínú mọ́sálásí tó bá fi lè sọ̀rọ̀ tóun rẹ bo àdísì ṣe mọ́sálásí náà ẹ̀ àjà ẹ̀ kíríkà ẹ̀ ti sọ̀rọ̀ ó rà gbogbo ẹ̀ àwọn ọba àwọn òṣìṣẹ́ sọ gbọ́ àti kíríkà à ó ti dára irun rẹ àwẹ̀ rẹ hajj rẹ zaka rẹ Ọlọ́run ni ó ti bàjẹ́ ó ti bomi fúnra rẹ wà á ń sùn láti sọ̀rọ̀ sọ̀gbọ́n àwọn àdísì kọ́kà àdíwá máàkì wa èèyàn ò ní mọ̀ ẹ̀rọ pé ní ìsìtẹ́fàṣẹ ìsáàmù nítorí ìsìtẹ́fàṣẹ kọ́lá gbèsè mo yẹ lọ́dọ̀ pé ah bóyá ìsìtẹ́fàṣẹ àwọn ọ̀ṣà láà ó dùn báwọn pépà lọ́nà ó dùn ó dùn ó dùn ó dùn jọ rìsọ́ọ̀tì kẹ́tọ́ mẹ́pẹ́ kó dùn. ká bá ti gbọ́yà kó án ẹ mọ ẹ̀rọ pé èmi lọ́lọ́ ń báwí. fábíyì nà kọ́ ìsì báyà sí wọ́n sọ̀kalẹ̀ ó ní yé èmi bá mi èmi kí ló mọ̀ tọ́jú lò bẹ́ẹ̀ torí pé rọ́jò lò ọkùnrin ìsàbẹ̀ ohun rẹ̀ mọ́ ń bú tiẹ̀ ti máa ń sọ̀rọ̀ tí àkọ́lọ́ dáwọn ẹ̀ká báwọn wọn ọ̀mọ̀rọ̀ jẹjẹ sọ tí àkọ́lọ́ dáwọn ẹ̀ká báwọn táfẹ́ sọ̀rọ̀ ohun rẹ̀ mọ́ ń bú òun wọ́n rò pé òun náà bá ṣe bí tẹ́kí ní ìgbà wọn ẹlọ́kùnṣẹ́ tọ́lọ̀ ń dá ẹlòmíì tó fẹ́ sọ pé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ jẹjẹ pé tó fẹ́ sọ so ẹni bẹ́ẹ̀ lòkòtì dẹ́ àdìsá láàgbà lórí òkòtì lòkè ibi oṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàbẹ̀ àjẹjẹ òun ọgbọ́ta ohun rẹ̀ ẹ̀kọ́ lóhùn ni ó wá náà sí ìdí ìdí ọlọ́ọ̀bá yìí wá tí ẹ̀kọ́ kọ́ fún lẹ́sùsì bẹ̀rẹ̀ ṣe bọ́lá náà dá mi bẹ́ẹ̀ bọ́lá ọmọ pé mi òun tèmi láàrú kò rò bẹ́ẹ̀ ó rò pé òun ọlọ́ọ̀ bá ń bá wí náà lọ sùn pé ah mo ti dọmọ náà ah mo ti dọmọ náà iṣẹ́ mi ti bàjẹ́ àdébí wa ní kẹnu kí ló ṣẹlẹ̀ ní ọlọ́run sọ pé ẹ bá ti gbóhùn òkè ní ìsìlẹ̀ mọ̀ pé ìmọ̀ràn jẹjẹ sọ nípa ti gbọ̀ báyìí omi mọ́ gbóhùn àbí ìwọ fọ́ sọ́nà mọ́ wa ní mọ́ sáà náà nígbà ẹlòmíì mutí wọ́n ń ka ayọ̀ ọ̀tílẹ̀gbẹ̀ rẹ̀ yóò sùpọ̀ pọ̀ yóò sùpọ̀ yóò sùpọ̀ fọwọ́ ẹnikẹ́jì rẹ̀ ìwọ ní bá òun náà mú tí òun alákòópa rẹ̀ ń sọ èyí sáwọn àtàkà fún yọ́gẹ̀ ẹ gbogbo èso ti bá a mú òun náà mú tí o yóò wá sọ pé àwọn tó máa ń gbárùn díẹ̀ ẹ gbárùn

ó rí pé ọlọ́run mọ̀ ló kí ní ẹ̀ láti fọ́ ọmọ ó di ẹlẹ́ẹ̀kejì ní ọmọ tó bá rí ọjẹ́ ẹjẹ́ sọ ẹ̀kọ́ sí méjì sí nínú àwọn sàbẹ́tà lè wò láǹkó kọ́ ṣe ọkùnrin pẹ̀lú kò bá yé ìbùsẹ̀ kò bá yé ìbùsẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn sàábà wọn pẹ̀lú pẹ̀lú mùsẹ̀ nígbà kàdá mùsẹ̀ nígbà kàdá nìyẹn nínú àwọn tó ń pẹ̀lú àwọn ní ànábì ọlọ́run ni ṣùgbọ́n kí èsì kí ni o ìsá ànábì ọlọ́run àwọn tó parọ́ pé ànábì ọlọ́run làwọn wọn wá gbá wọn sàábé mú wọn àwọn sàábà gẹ́ inú àwọn sàbí tágbà mú ní Hubayb ibn Zayd Hubayb ibn Zayd ìgbà tí ìgbà tí mùsẹ́lẹ̀ kàdábù mú ó wá gbà mú ó ní atashhadu anna muhammadan rasulullah muhammadan rasulullah ó ní ìjọ jẹ́rìí pé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kọ́lẹ̀ náà ó ní bẹ́ẹ̀ ni ashhadu anna muhammadan rasulullah mo jẹ́rìí padà bí wàá mú òjíṣẹ́ ọlọ́run ni sẹ́kó ti pàṣẹ yóò àrí sẹ́gun tó sọ ó ní ana asọ́mulam asma etí mi ti di kọ̀gbọ́rọ̀ mọ́ di Allahu anhu etí mi sẹ́gun ìjẹ́ ẹ̀mọ́ tí ń ṣe mímọ́ etí ti di ọ̀pọ̀ ọ̀gbọ́ kẹ̀kẹ́ mọ́ lójú ọ̀bẹ musailima bin kadhab kí ló ṣe ó ní etí ẹ̀ di kọ̀gbọ̀rọ̀ mọ̀ fàjá àlà yàgbọ̀gbọ́ ọ̀hún ọ̀bùwà ń fa àbùwà ìṣẹ́lẹ̀ mọ̀ ní ilé pọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní gé ní ekirikiri tó pa bẹ́ẹ̀ bùrẹ̀ sẹ́yìn òun náà mọ̀ pé kú ni ó gbẹ̀yẹ òwe kò mọ̀ pé ikú ni ó gbẹ̀yẹ ṣùgbọ́n ibi ikú tí ó wà gbẹ̀yẹ kíkiri kíkiri kọ́ mọ̀ bọ̀ àlìjẹ́nà àlìjẹ́nà ni kọ́ mọ̀ bọ̀ èèyàn síkì ó ní ẹ̀mọ́ ìsàmọ́ gbóhùn lọ bí ẹ bá rí ah, ah. ẹ̀mẹ́wò ẹ lọ gbóhùn gbogbo tẹ bá rí ẹ bá lọ ìyẹ̀ mọ́lẹ̀ ẹ bá rẹ lẹ́dẹ̀ mọ́lẹ̀ ẹ wo ibi ẹ bá tóun bá ti lè rí wòsàn sáà ni o tó o bá rí tààrà bá yá tẹ́lẹ̀ mo lọ ń lọ kí ni ó gbẹ̀yìn ẹ̀ náà nígbẹ́ ìgbẹ̀yìn ikú náà kò sí wá kúrò ní láàyè láàyè lọ́wọ́ kò mọ̀ retí àlùjẹ́nà níparí ẹ̀yà mú ẹnìkan sí ẹni tá fẹ́ wá mú ì òun gba ìṣẹ́jú èdè fúlọ́rù kù ìsàrí ṣe tàkìṣù ẹ̀ ẹni yìí tiẹ̀ ìmọ̀ ẹ̀dá ni à ń pò náà ní Umairu ibn Sa'ad mo bọ́ kọ́ra Umairu ibn Sa'ad sẹ́rí Umairu ibn Sa'ad ní sọ́ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọmọ bàbá rẹ̀ èdè sáàmù ọmọ ìké títí sí lọ́wọ́ àwọn bàbá rẹ̀ màmá rẹ̀ òun wá tètè lọ fẹ́ ọkọ mi kò sí àsùpà àwọn ẹ̀kọ́ mú bẹ́tà ní fẹ̀jáde ń pọ̀ nù ọ̀rọ̀ tiẹ̀ màmá ìkọ̀pẹ́ tó sáyé fi rìmárì ìgbà tí ó wà fẹ́ ọkọ mi ọfẹ́ nìkan tá à ń pè ní jùlásù bùnú suwaid kí ló kọ́ rẹ̀ jùlásù bùnú suwaid ìlọ́fẹ́ á èèyàn dáadáa jùlásù jùlásù ó bá gba ọmọ ọmọlẹ́yìn ọgbà bí ọmọ rẹ̀ ń tọ́jú ẹ̀ ń fífẹ́ hàn sí ipò ògbó dáadáa nìṣẹ̀ṣẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ Umaru ó di bí ọmọ tí ó ń lọ bí ọdún mẹ́wàá aslam ó ti gba aslam ó di mùsùlùmí tiẹ̀ ń balẹ̀ ayé rẹ lọ èèmọ́ náà nípa rẹ̀ ni pé kèé fi mọ́sálásí ṣe jùlásùn náà mùsùlùmí lónìí náà o jùlásùn náà mo lọ mọ́sálásì ńgbọ̀ ya jùlásùn ọ̀bà sí nílé Umaru sábẹ̀ ṣèṣe kí ni yọ̀ọ́ lọ mọ́sálásì fúnra rẹ̀ àwọn tí ìpàdún mẹ́wàá tí ìjọdún mẹ́wàá lọ ẹ̀sìn ọlọ́run pọ̀ kèfẹ́ mísì irun lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam wọn láyé bọ̀ wọn láyé bọ̀ jù láti mọ́ tó inú ìyá rẹ̀ wá mọ́ dúkà ọlọ́run ṣe o tó ti ẹ̀jẹ̀ tún tí mo tó rí màrí o tó bọ́ sọ́wọ́ ẹjí máa fi tọ́jú ọmọ mi ọmọ mi náà tó sẹ́sì kò fẹ́ mísì lẹ́yìn ànàbí inú ìyá rẹ̀ mọ́ dúkà alàmà kára sọ́dọ̀ àtàṣe á mọ́tàlì hijira nígbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹsàn-án lẹ́yìn hijira tàbí ṣe sallallahu alaihi wasallam ìmọ̀ ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ kí ni tọ́sẹ̀ ní pé ọlọ́run pa ànábì láṣẹ alayhi salatu wassalam wípé wọ́n jagun o wọ́n ṣe kí wọ́n ja ogun ogun tààbò ogun ogun tààbò pé kí ànábì kan pe àwọn sàbẹ ṣùgbọ́n wallahi ní táìmù yẹn á àsìkò yẹn lè débi wípé àkọ́kọ́ náà tààbò tẹ̀fẹ́ lọ jagun ó jì bí nǹkan mi ẹ̀ẹ́kejì náà kò ṣe é fúwé Umeru wá ní ọ̀tọ́ òní mọ̀sá ṣe láti ìtòkè sí yáàrì. Owó rẹ̀ lè sáwọn yóò sì dára bí ló ń báyìí. Tẹ̀wọ́n méke, pété àwọn oníṣẹ́ àbí ló ń báyìí. Ẹ tàbùkù wọ́n lóyè pé tàbùkù jí dàgbẹ́ wọn ohun tí ṣe mú bí sí ìlú jẹ rọrùn. Ọkọ̀kọ́ ní èmọ̀ náà wípé báyìí bí ṣe ń pe àwọn sọ̀hábà ibi àwọn sàbẹ̀sẹ̀ kí ni o iná ni wọ́n ń dáhùn àtọ́bí ojú òní tí ọ̀rọ̀ àbọ̀ bọ́dì ní ọ̀rọ̀ àwọ̀ tèmi. Jẹ̀mọ́ sẹ́rù àwọn táà ń sọ̀rọ̀ mọ̀ sí ṣé èébú wọn tí ìbá ti gbẹ́bá sáyọ̀ ní ìbùkún yẹ̀ pé èébú sàbẹ́ àbí yẹ̀gẹ̀rẹ̀ ẹnu sí wọn torí àwọn tánrà nàbí ẹ̀yìn sọ́lọ̀ láàrọ̀ sọ́lọ̀ àbí kí ìbá musa sí ẹ̀yìn tá a fẹ́lẹ̀ wá jìnà òun mú gẹ kí láwọ̀ á lò kí ìtìlẹ̀ dà á kò lọ́wọ́ òṣèlè rẹ̀ ẹbí ní kò tí ìlẹ̀ dẹ̀wọ̀ wọ́n kọ́ gbé ẹ̀rọ wọlé tẹ bá nílẹ̀ jùláàsù rẹ̀ sẹ́lẹ̀ ti jùláàsù ìbùsùwáì òmẹ́rù náà mùsá dùkú mọ́sá sí òun kò yọlọ ìmọ̀jú kọ́kọ́ rí ni pé àwọn obìnrin iná kọ́kọ́ gbà wájú wọ́n bá ń yọ yẹ́rìndé tí wọ́n góòdè tí wọ́n tọrùn wọn wọ́n bá ń kó lẹ̀ fáwọn nàbí pé lọ ẹ lọ tà ìtọ́ bá ká ẹ fi ráńtẹ́ gbèrègbè o tí mọ́nì bá wọ́n kọ obìnrin tán wà ní obìnrin mọ́nà ọ̀sẹ̀ sílẹ̀ bí mọ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àwọn gíláàgbé àwọn àfẹ́sù àwọn àfẹ́sù tí a bá rí ìjọ tó bí pọ̀ ọbẹ̀ ti sọ torí pé ìmẹ́lẹ̀ èdè mẹ́wàá wọn orí orí yàn nínú tó kú rí ó ń sèmọ̀ ní ìlú lọ́kọ́rí fọ́gbà àfáà sàbí ẹlẹ́kẹta lùsmọ́nù ń bọ̀ ló di owó ó sì pé ní ó jù lẹ́gbọ̀n ó ní yára sọ́nà mọ́ ó ní ògì sọ́nà bàbá rẹ̀ tàbí yìí sì lóyún eléyìí fi lè ṣe láti tọ́ gbogbo ó tún wọ́n kò tó pẹ́ o ó tún lẹ́lò mí náà sọ̀hábà àbdọ̀mọ́bìnrin àwọ̀ tẹ̀lá wọn lówó wa lẹ́nu ó náà tún lówó débìbà ó ní àwọn àmẹ́bì bọ́ kó lè ilẹ̀ pẹ̀lú ọdún sáwọn náà rí bá afẹ́rẹ́ jẹnẹrétọ̀ mọ́síkì o àbólódó ẹsẹ̀ mọ́ ojú àwọn ẹ̀gẹ́ mọ́ dá ìwọ mẹ́sẹ̀ fọlọ́n ti fún ọdún tó wà lùdẹ̀ náà jọ́ kejì bí jẹnẹrétọ̀ wà ọgbẹ̀sẹ̀ ń tiẹ̀ nu àwọn náà sì bẹ̀ fowó ṣe ẹ close láti mú kẹmí ìmọ̀ ìrùsájókòó àwọn ìsìláàmù kó kẹ́ wọlé sí jù láti ọ̀wà lónìí sí ẹ̀fẹ́ ìmọ̀ràn bẹ́ẹ̀ tí èèmà ń mọ olówó kan táwọn olówó ẹgbẹ́ rẹ̀ bá ń sílára yóò gà lágbàjá wa ń kọ́ kò ṣe yín rí ó lóun wọn rò pé jù láti wa ń kọ́ bàbá ẹ̀ tó kọ́ bàbá fóun tí gbóhun tó kò ń gbìyànjú kan nígbà tó ń dúró dúró òun ò orí òun sáà ń gbóná pé ah àwọn asáwọn ènìyàn fẹ́ẹ́ báyìí ọmọ padà lórí jẹ̀máà nígbà òdele kò lè mú mọ́ra sẹ́wọ́n tó ṣe ọba pé bàbá rẹ̀ tẹ́ ẹ ti pé bàbá tá à ń pẹ́ ìtọ́jú bàbá tá a sọ Julius ó bá níyàn ah, ìwọ Julius tí mo mọ̀ rí lè mọ̀ ní wípé àwọn èèyàn máa ń gbé kan wá fànà bí ìgbà àwọn ọ̀sà àṣọ ẹ̀mẹ̀ àbá náà ní pàrọ̀kì sọ ọ̀sà àṣọ gbọdọ̀ rí ah, àwọn èèyàn ti kó nǹkan fànà bí o Julius ké sẹ́wọ̀n tí Julius sọ bàbá rẹ̀ ó ní làókàánà Muhammad sọ́ọ̀dì kan alámọ̀yẹ̀dẹ̀rí mi nà nùbọ̀ wa ká ní àdúgbò sàlámà ká ní òótọ́ ní sọ pẹ̀lú pànàbí ọlọ́run lò àwa làbà jẹ́ bíi hamiru ti ń jẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ làbà jẹ́ ìtumọ̀ ẹni pé àwa láyàrá ìdá ká ní ọ ká ní ànábì jọ́nà bí ọlọ́run ló ṣe sànú rẹ̀ jẹ́mọ̀ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wọlọ́jọ́ ìzákùnlákẹ́rà àwọn àfáà wá ní ọ̀rọ̀ kìfìrí ló ha ọ̀dún nídìí ariwo ibi tá a dùn àbíàdúró báyìí àní bàbá yìí sọ pé kálọ̀ níbi bàjẹ́ ànàbí ọlọ́run ṣe kálọ̀ níbi òótọ́ bí yẹn bí ṣe ń sọ pé ànàbí ọlọ́run lòun ọlọ́run lòun ṣe kálọ̀ òótọ́ ni àwọn aládàlá ìdá ọ̀rọ̀ owó lọ́sọ̀ àwọn àfa wa ní ọ̀rọ̀ kẹfẹ́ lọ́sọ̀ ah! ọmọ ẹrù ni yé tó bọ́ta lẹ́nu jùlá sílẹ̀ sánàbí orí wúsá gbà lọ ohun ọmọ tó ń lè ṣe ń bọ̀ ya ẹkúngbà òun bá lọ bá dé bàbá nílé ayé tábà ti mú ànábì tán kò sẹ́ni tí mo tún nífẹ̀ẹ́ sí tójú yìí lọ ṣùgbọ́n ọ̀tẹ̀ ẹ̀sọ lónìí ọ̀tẹ̀ ẹ̀sọ lónìí ìkànnù méjì ni ó ṣẹlẹ̀ o ìsìdá kí n mọ̀ rántí kí n fi pamọ́ mo ṣàbòsí ànábì àbí kí n rántí kí n lọ sọ fún ànábì ìkọ́ ẹ̀mí yóò jẹ́ ẹ̀kọ́ yóò lọ sọ fún ànábì ń tẹ́ sọ yìí torí ibi má ti rántí ló yan bàjẹ́ mo ṣàbòsí ànábì àsára àwọn ọlọ́tẹ̀ ní ẹ̀ka sí ìsìlámù ni. ọba ẹ̀lẹ́bí báyìí báyìí báyìí báyìí báyìí tí kò láti jù láti sọ tẹ̀ àwọn jù láti sọ báyìí ó lè tó sọ bẹ́ẹ̀ ṣe ń pọ́nrẹ̀ kan náà ń bẹ lóòótọ́ àjọ ń kírun ní lóòótọ́ ṣùgbọ́n tọ́rọ ẹ̀sìn bá délẹ̀ wà láì tọ́ bọ́ kọ́mẹ́ǹtì wọn ẹ̀ wò pé àṣẹbí nàbí kìí balagbaja tó bá sọ̀rọ̀ gbẹ́gbẹ́gbẹ́ èwo náà náà wà náà ti lè dù ọlọ́run mùsùlùmí kẹ́ pọ̀ tọ́rọ ẹ̀sìn bá dé ilé mọ̀ mùnàfíkì tàjọ ń kírun lẹ́ẹ̀mọ̀ mùsùlùmí gidi àdébìnrin wọn lọ kò jù lásìkò nígbà jùlásì ẹ mẹ́gbọ́ ohun tápàdé sínú àbí ní jùlásì mẹ́rù sí dókọ̀ọ́mọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni jùlásì ń gojú ẹ̀ tí àkọ́mọ yóò ṣàkóso ẹ̀ ó lọ́wọ́ sọ kí ni wọ́n sọ bá nàbí ó ní jùlásì fẹ́ dókò àbí jùlásì ìnà gbòlá ọmọ kékeré yìí ó sọ fún mi pé anaka kú ta kẹta wàkàtà wàkàtà ó sọ báyìí báyìí báyìí jùlásì ní èmi èmi ó sọ sọ báwọn ọmọdé sọ rẹ ọsàdọrọ lẹ umeru gbọ́ bàbá yìí lóhun sọ bẹ́ẹ̀ ah, ah. umeru mọ bàbá yìí sọ bẹ́ẹ̀ ọba dìyà ojú umeru pọ́n àwọn sàbẹ́ tí kó yọ sallàlá sallàlá àti ẹja pariwo àti ìbẹ̀dùn mọ̀sí tẹ́sí nígbà tí àríwí wàá wò lọ báyìí kí láwà sí báyìí ṣé ẹ̀mẹ̀ kò fi ṣe mọ́rí náà láyé tí wà nù ẹ̀ sí pé jùlá sọ pé ká búra àwọn sàbísà ọ̀ká láti wà wọ́n wá ń sọ́rí ojú àwọn méjèèjì ojú mẹ́rù ti pẹ́ ọmẹ́kẹ́ ó ní ká búra àti tí sọ bẹ́yà búra bẹ̀rẹ̀ mọ́ búra ó kàn ní wà lọ́ọ̀yì mo fọlọ́n búra yìí sọ bẹ́ẹ̀ ṣe rí ọmẹ́kẹ́ ìkọ̀mọ́ tí ó sọmọ́ ó kàn sọ pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ fún ànábì lórí ti ń ṣẹlẹ̀ yìí mọ́ ti ń sọmọ́ ọmọ ọdún mẹ́rin ọmọ tí èdè ọdún mẹ́wàá lọ ó lé rúrúrú ọlọ́run ọ̀rọ̀ ó ti dópin báyìí bàbá yìí ti búra yìí tí ẹ̀mọ́ ti ń sọmọ́ ìbànújẹ́ ti mú ọlọ́run sọ ọ̀rọ̀ kalẹ̀ fún ànábì lórí ntọ́nsẹ̀lẹ̀ àwọn sàgbà àwọn ojú ara wọn pé à ọmọ ń parọ́ mọ́ bàbá rẹ̀ àwọn kan bá ní à ẹwọ máa fi bí sọ lóore àbáyé lágbàtà ẹ̀ káwọn lọ́sọ̀tà àbáyé lágbàtà ó يحلفون بالله ما قالوا ọlọ́run bá sọ ayà kalẹ̀ torí táìmù chapter nine verse seventy three ẹ̀yìn náà lọ́wọ́ túmọ̀ rẹ̀ lé seventy four ọlọ́run bá sọ pé ah, àwọn èèyàn yìí wọ́n mọ̀ búra fàdínàbí Quran nine verse seventy four lórí irọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sọ ọ́ sẹ́rí ànábì ìjókòó bí wọ́n ṣe mẹ́wàá bọ̀ ń wọ́n tọ̀nà ara rẹ̀ ò balẹ̀ ọ̀sán bí jọ pé ah wáyé ti dé kọ̀pẹ́ ara níbi ìṣẹ̀lẹ̀ báyìí àfikẹ́ káyà yìí jùláàsì ọkẹ̀ wó lulẹ̀ wà lẹ́yìn rẹ̀ làwọn sàbí ká ní ìwọ̀n sọmọ tó ṣe ó tún dàárọ̀ fún àwọn èèyàn míì wọ́n jẹ̀bi wọ́n tún wá ṣe kí ni wọ́n tún dàárọ̀ fún jùláàsì wó ó ní yá Rasulullah fa inna atubu ila Allahi tawbatan ó ní ànàbí ah, mo mo sọ lóòótọ́ o mo sọ lóòótọ́ ṣùgbọ́n bá ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run foríjì mi jẹ́ mẹ́ẹ̀ẹ́jẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n lọ ṣe tí ọ̀dà fàyínà jòwú dàdà ń bí ó tún wọ́n máa tún dọ́gbọ́n sí ẹ̀sìn tọrọ àforíjì kọ́ lọ́n foríjì ọ̀ ah, àmì bá gba túbà rẹ̀ ẹni bá bá tọrọ àforíjì kọ́ lọ́n foríjì láti ìgbà náà jùlásù tó bá ti wá rí ohun mẹ́rù ọmọ tó gbàtọ̀ yọ mọ̀ sọ pé àádà àgùlá àǹkọ́dà ni ìmìlànà kúfòrò wà á tọkọ rẹ̀kọ́ bí ìnànà yóò wà mú ní ayé yẹn ẹ bá ń tẹ́ ọmọ olóríire yìí o òun lọ yọmí kò nípò kẹfìrí òun lọ bọ́ okun nápò lọ́rùn ọ̀hún báwọn sàbẹ̀ bí ẹsẹ̀ nílì ọmọyìn rúdò sáàdì yìí ìgbà kékeré nu ìgbà tó dàgbà ńkọ́ àwọn sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àádùn báyìí ní ẹ̀nì ìntàfẹ́mú gẹ̀dẹ̀ ní jẹ̀mọ́ ní wípé ẹjá nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà ó dé ní ẹ má fi ẹnì kankan sí olùkọ́sẹ̀ yín ju àwọn sàbí lọ ó dé jì ẹlẹ́ẹ̀kẹta èébú sàbí ọ̀gbẹ́nu yìí o ẹni ẹ bá ti bá ti ń bú sàbí ẹ sọ pé wọ́n ń bínú láti sánmà ẹni ìbínú láti sánmà ẹlẹ́ẹ̀kẹrin ẹ fi wọ́n ṣàwòkọ́ṣe pé ẹ fẹ́ tẹ̀lé ìlànà wọn ẹ sì fẹ́ wọ àlùjánnà pẹ̀lú wọn abiyọ́lọ́run pẹ̀lú pẹ̀lú tó ga jù àtẹ̀mí àti yín yá bá nàbí àtàwọn sàbí wọn lálùjánnà wọn. já lè tẹ̀lé ìlànà wọn láyé ń bí kásì lè wà ní àlùjánnà pẹ̀lú ní àlùkìyàmá àdá wal ilmu inda Allah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in wa salamu alaikum wa rahmatullah wa barakatuh آمين آمين, آمين. kọ́lọ̀ ọba pé ó san àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀san lórí bọ́ wa gbà ní ìjọsìn lọ́wọ́ wọn àti ní ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa náà alálá ọ̀làwọ̀lá bọ̀dẹ̀ lọ́dúnlá ṣáàlà máa gbé gbogbo pé àwọn akọ́wọ́ kalẹ̀ kí wọ́n ṣàdúrà fún àwọn tí ọlọ́wọ́ bá lórí sábà bí ètò yìí gbogbo mọ́sálásí àgbègbè yẹn wọn àpapọ̀ kọ́nà jẹ́ kárí wọn lọ́wọ́ lórí ìjà wọ́n jẹ́ ìjà fún ọ ẹ̀rọ ìjà lónìí yá àdúgbò ọ̀dọ̀ lọ́wọ́ àṣẹ lásìkò gbogbo àti ọlọ́run ló ń sábà dì fún ṣíṣe ìjókòó yìí àti gbígbọ́ ìjókòó yìí ní àgbáyé àbí ọlọ́run kọlọ́run kí àdìgbò ló ní bẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ fún ìkọ̀ ọ̀kan wa wàá bẹ̀rù àwọn ọlọ́run gbogbo àwọn ẹ̀rí tí ta bá ń ṣe tẹ̀sí ẹ̀ àwọn sọ wípé gbogbo àyà kọ̀ọ̀kan ló ní sábàbí wọ́n ti jẹ́ sọ̀hábà ó sì jẹ́ nínú àwọn àwọn tó jẹ́ àtìlọ́ òṣèlú lásán ìdásílẹ̀ ẹ̀rí pé àyà tí wọ́n mú wá sọ́tún táwà fásitì fọ́ yẹn tí èèyàn bá ka ìtàn sọ̀hádà lórí ẹ̀ tó bá sì kẹ̀ sí ìgbà àgbà ẹ̀ríkì lọ́mọ sí ti orí pé kò ní máa tó sáà bí àyà yẹn ìjọba àfa èèyàn jókòó tí wọn láti gbọ́ àdéhùn ẹ̀sìn àbí ọlọ́run àdéhùn ọlọ́run àti àpẹẹrẹ àti ọlọ́run ọba tí a gbọ́ yìí ló fi àgbàǹkà sí ya tí ó kọ ní fún aláyé àti gbàgbà ìyáàmà ọwọ́ àtọ̀ ńláda gbígbọ́ rẹ̀ wọ́n sì àti ńláda gbígbọ́ rẹ̀ àwọn wa náà àti sísọ àti gbígbọ́ ọlọ́run àlejèjì ló ń jẹ́ àjọjì rẹ̀ láyé àti ìyáàmà tí ó fi dá ọ̀rọ̀ ọmọ rẹ̀ Omi o. Omi o. Assalamualaikum. Aku Apa? bóòlù sí friday ní òjọba ẹ̀ amu friday náà so that saturday sunday náà lè bí a kọ́ wàá wo àwọn aláàbí paris ọ̀tún tó rùkú àwọn olè ìsìnkú wa ọ̀gbọ́n náà ó sì man.

Sabe? Sai, sai, sai, sai,